إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري تفسير القرآن الكريم látinú suratu Shu'ara verse 209 أعوذ بالله من الشيطان الرجيم ذكرى وما كنا ظالمين وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدعوا مع الله إلى أن آخر فتكون من المعذبين الله سبحانه وتعالى قل وما أهلكنا من قرية إلا لأمنذرون a nípa ìjọ kan àwọn aráàlú kan a nípa wọ́run àfi kó ṣe wípé àwọn olùkìlọ̀ ẹ̀yà àti ràn sí wọn díkọrọ kó mọ jẹ́ ìrántí fún wa wọ́n máa kunna zalimin àwọn ọlọ́wọ́ bá a ń ṣe àbùsí وما تنزلت به الشياطين ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní mẹ́sẹ̀jì tó ń ṣe al-Qur'an al-Karim kò kí ń ṣe àwọn alùjẹnu ni wọ́n sọ kalẹ̀ fún ìrẹ Muhammad sallallahu alaihi wasallam wa ma yanbaghi lahum eléyìí ń ṣe nǹkan tó tọ́ fún wa wa ma yastati'un wọn lè gbé alukur'an yìí wọn lè mú mẹ́sẹ̀gì alukur'an wá innahum ani sam'i la ma'zulun ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní akọ̀dí láti lè gbọ́ alukur'an akọ̀dí láti lè gbọ́ alukur'an eléyìí fi wípé alukur'an karim tíra tó ṣe wípé ó wá láti ọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala sí anábíwa muhammad sallallahu alaihi wasallam jibril alaihi salatu wassalam òun ló mú wá fún anábíwa muhammad sallallahu alaihi wasallam láti ọ̀dọ̀ allahu subhanahu wa ta'ala oníkankan ṣe pẹ̀lú àwọn alùjẹ̀nu oníkankan ṣe pẹ̀lú àwọn èṣù láti ọ̀dọ̀ ọlọ́run ọba sí ọ̀dọ̀ jibril àti ọ̀dọ̀ jibril sí ọ̀dọ̀ anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam sọlọ́ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala jẹ́ kánú pé alkur'an kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn kò ń ṣe anábì gangan fún rẹ̀ sallallahu alayhi wa sallam òun lóru sọ bí ó bá kí ń ṣe nǹkan tó ṣe wípé jibril aleyhisalatu wasalam tó kà fún bákan náà jibril aleyhisalatu wasalam àtọ̀dọ̀ ọlọ́mọba lòun náà ti gbà wá gẹ́gẹ́ bí ti ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó sọ ipe nazala bi ruhul amin ala qalbika litakuna min al-munzir ar amin òun náà ni jibril aleyhisalatu wasalam tó jẹ́ ní tí ọlọ́run ọba fún kàtẹ́ òun ló mú alukur'an yìí wá báyìí rẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wípé ó sọ ọ́ kalẹ̀ sínú ọkàn rẹ̀ litakuna minal mundirin nítorí kó lè bá a máa ṣe ìkìlọ̀ ọ̀yà fún àwọn èèyàn bilisanin arabiyyin mubin pẹ̀lú èdè lárúbáwá tó ṣe wípé ó clear so jibril ó ní ó sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba òun ló ń sọ fún jibril alayhi salatu wa salam tó kò kí ń ṣe ọ̀rọ̀ àwọn àlùjẹ̀nú rárá bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀rọ̀ àwọn èṣù bí ó bá kí ń ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ kalẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam turu jibril alayhi salatu wassalam ọlọ́run ọba ní wọ́n máa tanazzalat bí iṣẹ́ àtìyìn àwọn àlùjànnú àwọn èṣù àwọn kọ́ ni wọ́n sọ alukùránì kalẹ̀ wọ́n máa yanbaghi lahum kò tọ́ fún wọn láti lè sọ alukùránì kalẹ̀ wọ́n máa yastati'un wọn lágbára àti ṣẹlẹ̀ innahum 'ani as-sam'i lama'zulun ọlọ́run ọba ní àti jí wọn bákan náà a hànà fún wọn láti lè máa lọ jí alukur'ani gbọ́ eléyìí jẹ́ nǹkan tó ṣe wípé ó nílẹ̀ tó ló jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ wípé alukur'ani la yamassuhu illa al-mutahharun àwọn tí ọlọ́run ọba ti fọ̀ mọ́ àwọn ni wọ́n ń fọwọ́ kan ibi tó wà nínú Allahul Mahfuz òun ló fa tó jẹ́ pé àwọn sahaba ridwanullahi alayhim bíi Salman al-Farisi radiyallahu anhu nígbà táwọn èèyàn kan sọ fún wọn ní ẹrẹ Abu Abdurrahman ṣàlùwàlá nítorí kí a lè béèrè àwọn aya al kan lọ́wọ́ rẹ̀ ó ní ẹ béèrè ń tẹ́ fẹ́ béèrè la mi ní fọwọ́ kan torí pé la yamassuhu illa al-mutahharun àwọn tí máa fọwọ́ kàn náà ni àwọn al-mutahharun láti lè fi kọ́ṣe àwọn màláíkà láti lè fi kọ́ṣe àwọn màláíkà ipe àwọn tí ọlọ́wọ́ bá ti fọ̀ mọ́ náà fọwọ́ kàn so àwa tá ń bẹ lórí ilẹ̀ náà dábàá fọwọ́ kan al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní agbọ́dọ̀ rí pé a mọ́ ìdí wọn ló jẹ́ pé àwọn àbá máa sọ fún wa ipe ẹni tó ní jànáàbà lára àbó ní haidi lára àbẹ́ni tí ó lálùwàlá kó avoid pé ó fọwọ́ kan alukur'an tí necessity bá wà tí ó fi fọwọ́ kan kó fọwọ́ kan pẹ̀lú wípé ó mú kẹ̀kẹ́ mi ká níbi àbí kó fi aṣọ sọ́wọ́ láti lè fi bí alukur'an eléyìí láti lè fi pọ́n alukur'an nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ni tó sọ kalẹ̀ fún jibril alayhi salatu salam tí jibril mú wá fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó lè jẹ́ ká mọ̀ pé láyà masuhu illa almutaharun àwọn almutaharun àwọn tọ́lọ́run bá ti fún wọn ni wọ́n máa fọwọ́ kàn sotori náà àwọn ọmọ èèyàn náà gbọ́dọ̀ bá rí létí bẹ́ẹ̀ sọlọ́bù gẹ́gẹ́ ìkànnì àwọn sàhábà radiyallahu alaihim Sa'd bin Abu Waqqas radiyallahu anhu ìgbà tí ó ń ka al-Qur'an ọmọ rẹ̀ ló wá bá gbé dání gẹ́gẹ́ bí al-Imam Malik rahimahullahu ta'ala ṣe bá wa nínú tírà àwọn al-Muwatta ó wá rí pé ọmọ yẹn ó ń ọ ara ó wá bèè lọ́wọ́ ọmọ rẹ̀ ó bèè lọ́wọ́ ọmọ yẹn ìpìlẹ̀ alaka matista zakarak ó dàpọ̀ ti fọwọ́ kan kan ọmọkùnrin rẹ̀ nígbà tó ń ọra wàá sọ fún pé kó dìde fatawaza lọ́tún àlùwàlá ṣe dìde lọ́tún àlùwàlá ṣe sọ eléyìí sọ fún wa àpọ́nlé tí àwọn sọ̀hábà rọ̀dùwánù láàlẹ́ ń tó máa ń fún alukur'an alkarim tó ló jẹ́ pé nǹkan tá a gbọ́dọ̀ máa bàbára ní àwọn ọmọ wa nígbà tá a bá rí i pé wọ́n ń gbé ní gbígbé tí ó bá kiri mu a ní láti kọ́ṣọ́nù wa torí pé alukur'an níta gbọ́rọ̀ bàbàrà ni kò ń ṣe ọ̀rọ̀ tí àwọn alùjẹ̀nù mú wa bẹ́ẹ̀ ni kò kì í ṣe inspiration alùjẹ̀nù kan ọlọ́run ọba subhanahu wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam through jibril alayhi salatu wa salam so kò kì í ṣe ọ̀rọ̀ èèyàn gẹ́gẹ́ bí àwọn kan ó ṣe lérò kò ń ṣe ọ̀rọ̀ èèyàn kò ń ṣe àgbélẹ̀rọ Muhammad sallallahu alayhi wa sallam kama ti sọ èèyàn míì lásán gẹ́gẹ́ bí àwọn kèfèrí Makka bá ṣe ń sọ wípé innama yu'allimuhu ẹni tí ó ń kọ́ ní al yìí òun náà ni èèyàn kan tó ṣe wípé ó jẹ́ àjámì ẹni tí ó ń ṣe lárúbáwá ṣọlá ọba subhanahu wa ta'ala ó ní kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ wọn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó ní alkur'an tó ṣe kó òfin rán jibril alayhi salatu wa salam lẹ́yìn eléyìí ọlọ́wọ́ wa ń tójú kọ́ ọlọ́wọ́ wa ń dọ̀ọ̀rọ̀ kọ́ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní fala tad'u ma allahi ila an akhara fatakuna min al-mu'adhabin ìwọ muhammad sallallahu alayhi wa sallam ó gbọ́dọ̀ pè papọ̀ mọ́ allah ilahan akara nǹkan míì tí àwọn èèyàn ṣe jọ́sìn fún gbólóhùn ìlàhù ní èdè lárúbáwá òun náà lẹni tí a ń ṣe jọ́sìn fún torí pé látara aliha yahlahu ilahan òun náà ni kéèyàn ṣe ìjọ́sìn fún nǹkan màálùhùn òun lẹni tẹ́ ń ṣe ìjọsìn fún tó lárúbáwá wọn lo ismul masdar láti lè fi tọ́ka sí ẹni tó ṣe wípé èèyàn ń ṣe ìjọsìn fún wọn á ní ìlàhù sọlọ́wọ́ bá wá ń sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam ìpè fàlà tẹ̀dùrú ó gbọ́dọ̀ pé ma'aláhùn pẹ̀lú allah ìlàhàn àkàrà nǹkan míì táwọn èèyàn máa ń ṣe ìjọsìn fún fatakuna minal mu'azzabin tó bá ṣe lára àwọn èèyàn tí ọlọ́wọ́ bó fìyà jẹ náà nìrẹ̀ muhammadu mabẹ́ tó lónìí àmọye àwọn èèyàn ni wọ́n ń pe nǹkan ní lẹ́yìn ọlọ́wọ́ ọba ẹni tó ń ké pé alùjẹ̀nu ké pé alùjẹ̀nu ẹni tó ń ké pé omi ń ké pé omi ẹni tó ń ké pé igi ń ké pé igi ẹni tó ń ké pé ẹranko ń ké pé ẹranko àwọn míì màálù ni wọ́n ń bọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń bọ ẹ̀dọ̀ ọlọ́run ọba papọ̀ mọ́ ọlọ́run ọba àbí wọ́n ti ẹ̀ ń bọ ẹ̀dọ̀ ọlọ́run ọba nìkan tí wọ́n ké pe Allah subhanahu wa ta'ala ó rọ́ǹgì ká máa ké pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ká máa ti sọ wípé kéèyàn má ké pe ọba rárá sọlọ́run ọba ń sọ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam fala tad'u ma'a Allahi ilahan akhara ó gbọ́dọ̀ fi papọ̀ mọ́ ọlọ́run ọba nǹkan mi fatakuna minal mu'azzabin tó bá ṣe lé ó mà bẹ nínú àwọn tí àwọn ọlọ́run ọba fi àjẹ eléyìí ló fa tó fi jẹ́ pé ojúlówó ìdí ànẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam wá ṣe ó ní láti pèpè síbi at ìmú ọlọ́run ọba aláfà ṣoṣo ìpèpè síbi la ilaha illa Allah kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún àyàfi Allah eléyìí ni tí àwọn ànábì ọlọ́run ọba lápapọ̀ kan wá ṣe walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allah wajtanibu taghut ọlọ́run ọba ní àtìgbédìde fi kulli ummatin láàrin ìjọ kọ̀ọ̀kan rasulan òjíṣẹ́ àní ìbúdúlá tí àwọn òjíṣẹ́ yìí sọ fún àwọn èèyàn wọn ni pé ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀búdúlá ẹ̀sìn Allah ẹ̀képe Allah ẹ̀gúnran fún Allah ẹ̀jẹjẹ fún Allah ẹ̀gbáralé Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àní ìbúdúlá wàṣẹ́nibú tàhój ẹ̀jìnà sí tàhój kí láǹpẹ̀ ní tàhój gbogbo táwọn èèyàn bá ti ń ṣe ìjọsìn fún yàtọ̀ sí Allah fàwọ́ tàwọ́jù tàwọ́jù ní nǹkan ẹ̀yẹn pàtàkì jùlọ àwọn nǹkan tó ṣe pé àwọn gan nífẹ̀ẹ́ sí nǹkan ẹ̀yẹn nínú àwọn tó ṣe pé àwọn èèyàn ń ṣe ìjọsìn fún tàwọ́jù ni sọlá ilà ìlàlá olórí wá sí àwọn àfa tẹ́jà àwọn àfẹ́sìn ó máa ilaha illallah muhammadu rasulullah òun náà ni wípé iṣẹ́ ìjọsìn rẹ rí pé Allah ló ṣe é fún ọ̀nà tó fi ṣe ìjọsìn rẹ rí i wípé ohun tí ànábì sọ fún ẹ sallallahu alaihi wasallam ló fi ṣe ìjọsìn eléyìí ni tí a fẹ́ eléyìí ni nǹkan tó ṣe wípé à ń pèpè sí mọ́sìn kankan àyàfi Allah bákan náà mọ́sìn Allah àyàfi pẹ̀lú ọ̀nà tí Muhammad sallallahu alaihi wasallam tó sọ fún ẹ ọ̀nà tí muhammad sallallahu alaihi wasallam fi ní òsì allah òun ò fi sí allah sẹ́yìn tó di la ilaha illallah muhammad rasulullah ẹ̀rí pé yóò máa jìnà sí wípé à ń pè nǹkan mi gbọ́nà fún nǹkan mi jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba ó gbọ́ la ilaha yìí yẹn ẹni tó ṣe wípé ó fẹ́ ṣiṣẹ́ ìjọsìn kan ìrun ni àwẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò máa béèrè pé ẹ̀yin àfa kí ti sọ lórí ọ̀rọ̀ yìí sallallahu alaihi ẹni tó gbọ́ muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó gbọ́ yé mi ṣùgbọ́n ẹni tó ṣe wípé yóò lòun fẹ́ sin lọ́hùn ṣùgbọ́n fẹ́ sin lọ́hùn pẹ̀lú ìfẹ́ inú rẹ̀ bẹ́mi ṣe fẹ́ ṣe tèmi ni bẹ́mi ó ṣe sin lọ́hùn ni mo nígbàgbọ́ nu allah ṣùgbọ́n bẹ́mi ó ṣe máa ṣe tèmi ni rárá irú èèyàn bẹ́ẹ̀ ìnígbàgbọ́ nu allah rẹ̀ ó wà questionable torí pé téyìn ó bá sin lọ́hùn ọba ó gbọ́dọ̀ ṣe é ní ìbámu pẹ̀lú tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ti ṣe lálàyé ni amáyégbà àti kàfúnra wa ayé ọlọ́wọ́ ọba tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó ní wa anzalna ilayka dhikr ọlọ́run ní azikuru ìrántí ìtúnṣe alkur'an asọ́kùnrin fúnlẹ̀ Muhammad litubayyina linnasi ma nuzzila ilayhim kó lè máa ṣàlàyé ìtì ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún wala allam yatafakkaru wọ́n lè máa ronú sí nǹkan tó sọ fún wọn wọ́n lè máa pọ́ndà lórí rẹ̀ tó ló jẹ́ pé la ilaha illallah muhammadu rasulullah a lè separate méjèèjì a lè separate méjèèjì sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n sọ fún ànábì gan fún rẹ̀ sallallahu alaihi wasallam fala tad'u ma'allahi ilahan akhara má pe nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba ó túmọ̀ sí pé Allah nìkan ni ó máa ké pé fatakuna minal mu'azzabin tó bá lọ ń pe nǹkan míì papọ̀ mọ́ Allah Allah ó fìyà jẹ ọ ni ó máa bẹnu àwọn tó ṣe pé a fìyà jẹ ló fi jẹ́ wípé anabi sallallahu alaihi wasallam nìkan kọ́ ọlọ́run ọba sọ fún ọlọ́run ọba sọ nù áyà míì. قل ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين ọlọ́ni ta sọ fún ẹ ta sọ fáwọn ànábì tán síwájú rẹ onípe làyín àṣùrákítà tó bá wá orogún papọ̀ mọ́ ọlọ́run ọba bá ṣe sọ fún ẹ yìí lásọ fáwọn ànábì tó síwájú ẹ làyín àṣùrákítà tó bá wá orogún papọ̀ mọ́ ọlọ́run ọba láyàbàtọ́ ní amaluk àwọn iṣẹ́ dáadáa tó ṣe yóò di òfò iṣẹ́ yóò bàjẹ́ ọ̀làtàkùn nánà minal khasirin nípasẹ̀ wípé iṣẹ́ rẹ ti bàjẹ́ ó máa bẹnu àwọn ẹni òfò tábà wo àyà méjèèjì yìí bó ṣe àdírẹ́sì anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó túmọ̀ sí ọlọ́wọ́ bó ti ju ẹni bọ́dì ọlọ́run ọba ò tijú anybody èèyàn tó wá orogún pẹ̀lú ọlọ́run ọba ò lè rí gbígbé ìgbà wájú ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní innahu man yushrik billah faqad harrama allahu alayhi janna wa ma wa unnar wa ma tó bá orogún pẹ̀lú allah faqad harrama Allahu ala al-janna ọlọ́run bá ti ṣàlìjẹ́nà léwọ̀ fún èèyàn bẹ́ẹ̀ wa ma'wahu an-nar ibi tí ó dé sí iná ni wa ma lil-zalimina min ansar àwọn tí wọ́n ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ kò sí ẹni tí ó ràn wọ́n lọ́wọ́ so eléyìí anábì Isa alayhi salatu wassalam ọlọ́run ọba ní kó mọ́ sọ fún àwọn èèyàn rẹ̀ innahu man yushrik billah gbogbo ẹni tó bá wá orogún pẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi al-janna ọlọ́run ọba ti ṣàlùjẹ́nà léèwọ̀ fún bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì tó kọjá so ìdí gbogbo wọn mú wá òun náà ni at-tawhid ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allah wajtanibu at-taghut ìdí gbogbo wọn mú wá ni ṣùgbọ́n nǹkan tí bà nínú jẹ́ kì í ṣe ní láàánú òun ni wípé àwọn èèyàn lónìí wọ́n tẹ́rì sínú ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba ni lónìí rẹ̀rán ẹlòmí ìtara bèèrè lọ rẹ̀ pé àwọn wo ni wọ́n ń pè ní àwọn atánwá orogún pẹ̀lú ọlọ́run ọba àbí tí wọ́n bọ ẹbọ ìmọ̀ọ́rò kọ́ àwọn tó ṣe wípé wọ́n lọ sí ọ̀ṣun òṣogbo àbáwọn tó ṣe wípé wọ́n ń gbé nǹkan lọ sóríta mẹ́ta tí wọ́n ń tepo sí i àbáwọn tó ṣe wípé wọ́n ń pe Ọbàtálá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò mọ̀ wípé òun gan fúnra òun lára àwọn tó kó sínú ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tó bá fi lè gbé orúkọ àlùjẹ̀nù kan tó gbé e sílé tó ṣe kó bìlíìbù wípé àlùjẹ̀nù ń protect òun pàkọ́tà ashraka billah ó ti ṣe kíni ó ti wọ orogún pẹ̀lú ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni tó bá ń pe orúkọ àlùjẹ̀nù ẹlòmíín wó fún oníkó máa fa ọkọ̀ yá ìlú àbí máa fayá dáńdáyà ìlú máa fáruwà bílà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá bẹ́ẹ̀ lọ sí gbogbo eléyìí ó lè ní àwọn ọ̀rọ̀ àníyà kata mójútó kiri pẹ̀lú gbogbo eléyìí ìsọkúsọ ni bẹ́ẹ̀ ni ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba ni ọlọ́run ọba subhanahu wa ta'ala oníṣẹ́ àbójúkúrò fún ẹni tó bá ọlọ́run ọba ló ń wo ní ṣe àforíjì pé kéèyàn wá orogún pẹ̀lú òun ṣùgbọ́n tí ó tó yẹn ó lè ṣàforíjì fún ẹni tó bá ń bẹ ní èròǹgbà òun láti ṣàforíjì fún kò promise yẹ ṣùgbọ́n àwa orogún pẹ̀lú ọlọ́run à ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run ní àbá ń gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ó ní ẹni láti ṣe ètùtù àbẹ́ni láti ṣe ìpèsè kan ẹlòmíì ìwọ nítorí pé jẹ́ ọba àlú àwọn ní láti ṣe ìpèsè wọ́n ní láti ṣe ètùtù òun náà ni ó champion òun náà ni ó tún gba mọ́ṣáláṣí lọ méjèèjì ò jọra wọn wọ́n tó ń ṣe ètùtù nítorí pé kí ìlú lè bá a dá tó tún kírun owó ìsẹ́mu ara ẹni torí gbogbo bá fi lè ṣe ìpèsè fún nǹkan ní lẹ́yìn ọlọ́run bá faqad ashraka billah ó ti wọ orogún pẹ̀lú ọlọ́run bá subhanahu ọlọ́run bá sọ pé kí inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá lóun ò ní ṣe àforíjì fún pé kí èèyàn wá orogún pẹ̀lú ohun ọlọ́wọ́n ọba tó ló fẹ́ pé a gbọ́dọ̀ ṣẹ́ kara wa ká mọ̀ jẹ́ kí nǹkan tá à ń wá láyé kó tì wá lọ síbi ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba torí pé ń bẹ ipò agbára ipò gọ́vnà ipò local government chairman ipò pírẹsidẹ́ǹtì ipò ọba ó wà ló ń ṣe tutù kan àbó ń ṣe gbogbo àwọn oríṣiríṣi pèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ìwé bá tò kó lè bá rojú gbogbo eléyìí kò ní ìtumọ̀ kankan bí pé kí ni ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́ bá ní ẹlòmíọ́ á ń ẹ́ ó mọ̀ ń kírun irun yẹn ò wúlò ó mọ̀ ń gbáwẹ́ àwọn yẹn ò nítumọ̀ torí wípé ìtòjẹ́ foundation gangan òun náà ni kí a máa ké pe Allah nìkan tí ó bá wúlò lọ́dún èèyàn kan ó yẹ kí ọlọ́run ọba lè fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nǹkan tó sọ fún ní point blank ó ni wípé fàlà tẹ̀lérò ó gbọ́dọ̀ pé màáláhì papọ̀ mọ́ Allah ilahan akhara nǹkan míì táwọn èèyàn ń ṣèjọsìn fún tó bá ṣe ń kọ́ ọlọ́wọ́ bá ní fatakuna minal mu'azzabin ó mọ̀ bẹ́ẹ̀ náà tá a fi yà jẹ́ a rí pé ọ̀rọ̀ tó kílẹ̀ yìí bákan náà ọ̀rọ̀ yẹn kílẹ̀ ọlọ́wọ́ bá ní wàlákọ̀ dóòhìyà ilayka àti sọ fáwọn tán ṣíwájú rẹ̀ walaqad uhiya ilayka wa ila alladhina min qablika àti sọ fún ẹ àsọ fáwọn tán ṣíwájú rẹ̀ náà la'in ashrakta tó bá lọ wá orogún pẹ̀lú èmi ọlọ́wọ́ bá la yahbatanna 'amaluka iṣẹ́ tó o ṣe ìrun ló kí ni àwẹ̀ ló gba ni ìtọrẹ àánú ló ṣe ni zaka ló yọ ni ìdẹ̀bí pọ̀ ni la yahbatanna 'amaluka gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wala takunanna minal khasirin tíṣẹ́ bá rẹ̀ kí n bàjẹ́ ó túmọ̀ sí pé ẹni yẹ ẹni òfò ni tó ló jẹ́ wípé ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba níbi máa búra fún nǹkan mi àbí máa pé nǹkan mi àbí máa gbára lé nǹkan mi òun jẹ́ kéèyàn níṣẹ́ dáadáa kan ní àkọọ́lẹ̀ mọ́ iṣẹ́ dáadáa yẹn yóò di òfò ni ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwàlẹ̀dínà káfọ̀rú àmàlùhùn kásàráàd ọlọ́wọ́n bá ní àwọn tí wọ́n yẹ aláìmoore sọ́lọ́wọ́n ọba tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba tán wá orogún pẹ̀lú àmàlùhùn iṣẹ́ dáadáa tán ṣe tí a máa ló ń ṣiṣẹ́ táwọn èèyàn ó fi máa yìnyàn bá ah, lágbájá máa ṣe Allah ẹni yìí máa ṣiṣẹ́ dáadáa ẹni yìí máa ń kírun ẹni yìí máa ń ṣe léyìn ẹni yìí máa ń ṣe àmàlùhùn kàfàràbí oníṣẹ́ wọn bí mìíràjì bí à ń pè náà bóòlù ṣe ju à ń pè náà ọlọ́wọ́ bá ní yàtọ̀bù zọ́mù án ike àtìm à ń pè náà tó ń bẹ níbi ilẹ̀ kan yàtọ̀bù zọ́mù án máa tó ṣe wípé ẹni tó ń gbẹ̀ngbẹ̀ tó ń ṣe ìrìn àjò tó bá ń wọ ọkàn ó wá ń wọ ọkán ògbẹ́lẹ̀ ń gbẹ́ ọkàrí ó máa balẹ̀ díẹ̀díẹ̀ wípé mo ti fẹ́ débi tí omi wà torí pé mìíràjì tó ń wò lọ́ọ̀kán omi ló ń kàákún yàtọ̀bù àzọmọ́ ànùmá àtẹ́yìnlájá ibi tó fẹ̀mí sí ipe omi ni ìgbà tó débẹ̀ lánàá jíjù ṣe ipa ọlọ́run ọba ní orí pé kò ń ṣe omi kò rí ní kankan lábẹ́ ṣe wájọ́dọ́lá ìgbà ìgbà tó débẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bó ṣe rí náà ni ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ṣe kèfèrí pẹ̀lú ọlọ́wọ́n ọba ṣùgbọ́n láwọn ṣẹ́ dáadáa ó ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ obìnrin opó ó ṣàánú aláìní ṣùgbọ́n gbogbo àwọn kan tó ṣe kúfùrù ń bẹ níbi ẹrù rẹ̀ tó bá dọjọ́ ń gbé ní alkiyama ẹni yẹ yóò rí gbogbo àwọn ṣẹ́ dáadáa tó ṣe òfò gbogbo ẹ̀ òfò gbogbo ẹ̀ so ló fi jẹ́ wípé ó pàtàkì púpọ̀ ká máa ṣẹ́ẹ̀kì ara wa má ló ń wá owó kó torí ẹ̀ máa lọ wá orogún pẹ̀lú ọlọ́run má ló ń wá ọmọ kó torí ẹ̀ máa lọ wá orogún pẹ̀lú ọlọ́run wọn á fún ẹ lórúkọ àlùjànnú kan wọn ni ó máa fà á àdúgbò ní kinní ni kó ní láti ṣe ètùtù kan fún kinní ma torí kó ń wá ayé kó lọ kó sínú eré ẹni tó wá ayé tó kó sínú àwọn nǹkan wọ̀nyí èrò èèyàn bẹ́ẹ̀ pàpọ̀ káfíra ó ti ṣòfò láti lè jí kánú ìpé òfò ní ọmọ wọn bá dàrẹ́kìtì ọ̀rọ̀ sí ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi ó dàrẹ́kìtì ọ̀rọ̀ sí àwọn ànábì àwọn òjíṣẹ́ rẹ̀ làyín pẹ̀lú èmi ọlọ́run ọba iṣẹ́ dáadáa tó ṣe òfó ni ó fala tad'u ma Allah ilahan akhara má pè nǹkan mí papọ̀ mọ́lọ́ fatakuna minal mu'azzabin tó bá ṣe ó mọ̀ bẹ́ẹ̀ náà tá a fi àjẹ́ sọ ló jẹ́ pé àfáà tó ló ń ṣe wáàsí wannahyu ani shirki billah ìmọ̀ kọ̀ fún àwọn èèyàn pé ká má wọrù pẹ̀lú ọlọ́run olórí wá àtìlélẹ̀ ṣùgbọ́n káfà wa nu mọ́ṣáláṣí kó máa sọ tó ń ṣẹlẹ̀ lamẹ́ríkà britain gbogbo àwọn ìròyìn oríṣiríṣi kìíní kan àwọn àfà ìkọrẹ́gì yìí ń ṣe nǹkan tó wúlò fáwọn èèyàn ẹlòmínà tó ń sọ fún gan ó mọ̀ ju ẹ lọ nínú àwọn tó ló ń sọ fún in tó jẹ àwọn èèyàn òun ni kó kún wọ́n síbi at-tawhid òun ni kó wọ́n wọn ebe ash-shirk òun ni kó jẹ́ kó kán máa pàtàkì anabi muhammad sallallahu alaihi wa sallam ni wọn tàbá ń sọ̀rọ̀ ẹ̀sìn tàbá ní qala Allahu qala rasul kò jẹ́ kán máa kí ni ọ̀rọ̀ ti tán ṣe kata máa ń fà náà ẹ àfa ìtẹ̀wá sọ ẹ̀ náà ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá bá a ṣe máa ń ṣe é yìí irú èèyàn bẹ́ẹ̀ ò ní gbàgbọ́ nu muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ń sọ fún mùsùlùmí pé qala Allahu qala rasul kò ní ẹ báwo ṣe ṣe lọ́dọ̀ títí wà lélẹ́yìí bá a ṣe báwọn bàbá wa tán ṣe é ní bá a ṣe bá a ṣe ní ṣe lẹ́yìn qala Allahu qala rasul bá a ṣe báwọn bàbá wa tán ṣe irú èèyàn bẹ́ẹ̀ ó bàjẹ́ ó rọ́lọ́wọ́ bá fi bẹ́ẹ̀ ló rán muhammad sallallahu alayhi wa sallam fi torí pé tọ́lọ́wọ́n bá dé ká mọ̀ ó ní pé innama kana qawlal mu'minina idha du'u ila Allahi wa rasuli liyahkuma baynahum an yaqulu sami'na wa ata'na ulaika humul muflihun ọlọ́run ní àwọn tán jẹ́ mùmíní ọ̀rọ̀ wọn wọ́n máa ń sọ jáde lẹ́nu kò ń ṣe pa agbọ́ àdánù kọ agbọ́ wà fàánà agbọ́ àdẹ̀ṣe tán àti tẹ̀lé wọ òlà ìka owó ni mo fi hàn àwọn tí ó jèrè nìyẹn hasru ni àwọn tí ó jèrè nìyẹn ẹni tó ń sọ ọ̀rọ̀ ọlọ́run ọba fún tó ń sọ̀rọ̀ ànábì fún tó ń gbá dànù ó lè ń bọ́ta olóhùn mùsùlùmí lòun falẹ́ ìsọ́bí muslim kò ń ṣe mùsùlùmí bila shak láì sí any doubt ń bẹ́ẹ̀ mùsùlùmí òun lẹni tí máa juwọ́ lẹ̀ fún ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́wọ́ bá ní fàlà wa rabbika la yu'minun ọlọ́run mo fi ọlọ́wọ́ bá rẹ muhammad búra la yu'minun wọ́n ṣe mùmíní hatta yuhakkimuka fima shajara baynahum tí nǹkan kan bá ṣẹlẹ̀ láàrin wọn wọn á gbé ẹjọ́ wa bẹ́ẹ̀ kó bá wọn dá thumma la yajidu fi ìsẹ́ni kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ train ara fún ara láti respect qala Allahu qala Rasul a gbọ́dọ̀ train ara wa fún yẹn ṣùgbọ́n pàtàkì máa ń sọ qala Allahu fún wa qala tí kàn afa dúró bí ẹ dúró ẹ dé àti ẹ sọ ṣùgbọ́n báwo ṣe ti àwọn wa sọ statement àwọn kèfèrí fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa a ní láti mọ ṣẹ́kì ìsìláàmù tààlà ń ṣe kó má jẹ́ ìsìláàmù ẹnu lásán kó má jẹ́ ìsìláàmù ọlọ́bẹ̀ yọ ìsìláàmù tó ṣe yí pé àfẹ́ gbọ́ qala Allahu qala Rasul ṣùgbọ́n tó bá sọ fún wa pé constitution sọ ẹlòmí lè bẹ́wù lẹ́kùn máa bá àwọn èèyàn jà lẹ́rìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tán pera wọn ní lawyers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè argue dọ̀túnla mẹ́wàá kìíní ìtakò constitution kìíní ìtakò constitution kó lè sọ́njọ́ kan pé nǹkan tó ṣe ìtakò alquran ó takò constitution òun ni tí ó máa sọ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní wa man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun àwọn táwọn bá fi tọ́lọ́wọ́n ọba tó sọ kalẹ̀ táwọn fi ṣèdájọ́ fa ulaika humul kafirun àwọn kékeré nù sọ ló jẹ́ pé a ní láti máa ṣẹ́kì ara wa à ń gbé ọ̀rọ̀ ẹ̀dá kan òbí ni ọmọ ni ìyàwó ni olórí ni à ń gbé ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba òun náà ní ti máa lékè sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wa anzir ashirataka al-aqrabin tó bá ti mi lé ìta sọ fún ẹ àwọn fámìlì ẹ tán súnmọ́ ẹ jù wá kìlọ̀ ya fún wa kìlọ̀ ya fún wa sọ̀nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó gádà àwọn èèyàn jọ àwọn kureish ó gádà àwọn jọ àwọn ọmọ rẹ̀ ó gádà àwọn jọ ó ní rẹ̀ fatima imali ṣiṣẹ́ fa inni la ogun an kí min allah iṣẹ́ an yẹ̀mọ̀ alkiyama tó bá lè alkiyama mi ilé rẹ̀ lọ́wọ́ ní ilé rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ló ṣe wá àti fún àwọn tán súnmọ́ pẹ́kipẹ́ki ó ṣe wá àti fún àwọn tán súnmọ́ pẹ́kipẹ́ki lára àwọn tó súnmọ́ kẹ́kíkẹ́kí òun ni Abu Lahab wa kọ́lá Abu Lahab Abu Lahab ó jẹ́ ìgbọ̀n bàbá anábọ̀wá Muhammad sallallahu abdullah ṣùgbọ́n látara ipò olórí àti ìjọra ẹni lójú kí ni Abu Lahab fi reply ó ní tábàlákà ya Muhammad kò ní dá fún ẹ rẹ Muhammad látòmí lọ alhada jama'atana ṣé ìsọkúsọ tó fẹ́ sọ tó fi kó wájọ ni ìjọra ẹni lójú ó gbé e débi pé ó gba mẹ́sẹ̀gì ànábì dànù lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run ọba dẹ̀ kó fún fúnra padà fún ipe tabbatíyádá abiláhà pátápá máa agbìn ánìwò máa lu ọmọ akásá sayasla náírà ذات لأب وامرأته حمالة الحطب في جيد حبل من مسج ọlọ́run bá ní kò ní dáa fún abúláàbù gbogbo tó lóun kò jọ ń pọ́pátì ní kò ní wúlò fún òun nìkan kọ́ ìyàwó rẹ̀ tó ń kún lọ́wọ́ lórí àmì ìbàjẹ́ tó ń ṣe àwọn méjèèjì ọmọ àná ni wọ́n so eléyìí sọ fún wa ipe ọ̀rọ̀ ẹ̀sìn kò ń ṣe nǹkan tá a máa fi ọ̀rọ̀ ẹbí wò ipe òkè ọlọ́run bá ní báyìí ni àwọn ẹbí wa lọ báyìí hmm. tó bá ṣe yí pé ẹ̀sìn fẹ́ fi ojú ẹbí wò abúlá ẹ̀gbọ́n bàbá ànábì ló jẹ́ ṣùgbọ́n ọlọ́run ọba ó dá padà fún un nígbà tó sọ ìsọkúsọ sí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam Abu Talib ẹ̀gbọ́n bàbá ànábì lòun náà jẹ́ owó sọ̀sọ́kúsọ ṣùgbọ́n ipò tó náà wà àti ìfàfún ìsọlẹ́nu àwọn èèyàn kò jẹ́ kó lè gba òdodo òun ó akọmọdéètì ànábì sọ̀lọ́ àtàn torí pọ́dọ̀ rẹ̀ ànábì gbé dàgbà ṣùgbọ́n wo tó pé ọmọ mi lè léjì ní sọ òdodo ni ṣùgbọ́n mi lè gbà that is mi ní mú lò torí pé mi ìfẹ́ yẹ̀yẹ́ torí pé mi ìfẹ́ da táwọn bàbá wa dúró lórí ẹ̀ mi ìfẹ́ dànù tọ́lọ̀ ọba torí ẹ̀ sọ pé ah ó dẹ̀ tíráyò ìgbà tí bàbá yìí kú kí ọlọ́run ọba sọ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ní innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ó wù ẹ́ kẹ́ni yìí Islam ṣùgbọ́n kò sí lọ́wọ́ ẹ títí ẹni tí wọ́n ṣe wá sí ọlọ́run ọba ló mẹ́ni tí ó gbà ẹni tó wá ń bẹ́ńdú èròǹgbà ọlọ́run ọba ọlọ́run ọba máa fi mánà ẹni tó ń bẹ́ńdú èròǹgbà rẹ̀ pé yóò mánà yéé mánà ànábì banújẹ́ lórí kéèsì yìí ìpè ẹni yá ó protect mi ó defend mi ẹni dáadáa yìí ṣùgbọ́n ọlọ́run ọba ní kò sọ́nà ń bẹ̀ fún kò sí ọ̀nà ń bẹ̀ fún Abu Talib okú ní kéèsì yìí ṣùgbọ́n kèfèrí wo kèfèrí tó nífẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu ó kú ní kèfèrí ní kèfèrí tó ń dì fún ìdáná sọlá ṣùgbọ́n ló wò ní bá a ṣe sìn yẹn so ló jẹ́ pé alimami Bukhari rahimahullah ta'ala lára ẹgbà tó mú wa onípe bàbá náà di ìṣòwò àti fún Abu Talib Abu Talib ló sọ fún wípé láwùlà àǹtọ̀ àyíra ní Quraysh kí wàá ti pé Quraysh ó máa bú mi ni nítorí ń sọ yìí máa sọ láàpá torí àyìnà máa sọ tí ó jẹ́ ti tó fún ẹ ṣùgbọ́n tí n bá sọ eléyìí nìyí bí ìyẹ̀yẹ́ ni ó jẹ́ fún mi lọ́dọ̀ àwọn ọkùnrin èyí tó ń bá bú mi sọ́lọ́ wa torí kó dìfẹ́ǹdì ànábì sọ́lá sálá kọ́lọ́ ọba sọ́dọ̀ màlìjánná abadan ọlọ́run ọba sọ́dọ̀ màlìjánná nítorí ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fìyà jẹ́ látàrẹ̀ ẹni tí tiẹ̀ wọ́ọ̀sì ju oní Abu Talib oní Abu Lahab atabu Lahab atabu Talib ìkíní kejì wọn ẹ̀gbọ́n náà jẹ́ fún bàbá ànábì the same father ló bí wọn sọlọ́n ọba subhanahu wa ta'ala ó sọ fún anabuwa muhammad sallallahu alaihi wa sallam wa anzir ṣe kìlọ̀ ya fún ashiratak al-aqrabin àwọn mọ̀lẹ́bí ẹ tó ṣe kọ́ súnmọ́ ẹ jùlọ tó jẹ́ gbogbo ẹni tí ó ló fẹ́ ṣe wá sí yóò bẹ̀rẹ̀ láti lé ara rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala قل يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقولوا الناس والحجارة ọlọ́run ní ẹ̀dá gbogbo ara yìí àti àwọn áàlù yìí ọmọ yìí ìyàwó yìí àwọn tọ́kọ́ nídìí wá sínú ẹni tó ṣe pé kò lè ṣe wá àti fún àwọn ọmọ rẹ̀ káì má ṣe báyìí ní ẹ ṣe kò sọ fún ọmọ ẹ̀ ṣùgbọ́n yóò máa lọ lé mọ́ ọmọ ọlọ́mọ nípa yóò ṣe wá sí ìyàwó rẹ̀ kò ṣe wá sí fún yóò máa lọ ṣe wá sí fún ìyàwó oníyàwó níta ṣùgbọ́n àwọn ti tiẹ̀ àwọn ọmọ bíbí inú ẹ̀ kò sọ̀rọ̀ fún wa eléyìí ni ẹ ṣe ẹ mọ́ ṣe eléyìí ìyàwó kò ṣe wáàsí fún bẹ́ẹ̀ ni àwọn tán súnmọ́ pẹ́kipẹ́kí kò ṣe wáàsí fún ọ̀tọ̀ ní ká ṣe wáàsí ọ̀tọ̀ ni kí èèyàn má gbà ẹni tó ṣe wáàsí fáwọn èèyàn tí ó gbà nínú àwọn tán súnmọ́ kéèsì tí ó ti ṣe ojúṣe rẹ̀ ṣùgbọ́n àyè tó ní ṣe pẹ̀lú àwọn tó súnmọ́ pẹ́kipẹ́kí bí àwọn ọmọ tó ṣe pé wọ́n sì ń bẹ ní abẹ́ kọ̀ǹtró rẹ̀ kò gbọ́dọ̀ dákẹ́ kó fi wọn lẹ̀ láì bá wọn sọ̀rọ̀ torí pé àwọn ilé àwọn tó ní kápálẹ́ lórí ni yàtọ̀ sí àwọn fámìlì tó jìnnà tó ṣe wípé tó bá ṣe wá àsìkò wọn táwọn bá gbà ṣùgbọ́n wọ́n sùn tó jódodo à ń compromise ọ̀rọ̀ ẹ̀sìn torí wípé àfẹ́kàwé èèyàn bu wa ẹlòmíì nínú àwọn fámìlì rẹ̀ in tí ò da tí ò bẹ́sìn mu wọ́n mọ̀ pé sí yóò mọ̀ ṣe pé wà ní kí ni òun fẹ́kẹ́ bí dàrú gẹ́gẹ́ bí ní abára sọ lásìkò wà ẹlòmíì tó máa fẹ́ mú òun náà ní pé àfa ẹ̀wà ẹ gẹ́gẹ́ bí okùn ẹbí já lọ́wọ́ yín o ẹ kó okùn ẹbí kó já lọ́wọ́ yín o wọ́n mú wọ́n kó orógà mi. ìtì yẹn bá ń ṣe tó ṣe pé ti ọlọ́run ọba ní ká ṣe ni tí mọ̀lẹ́bí ò bàbá wa ṣe àwọn náà ju okùn ẹbí ìtọ́nà bá ní ká máa ṣe tí mọ̀lẹ́bí bá ń ṣe nǹkan yẹn báwo bá wọn ṣe tá àjọ ẹni wọn ń bẹ́ẹ̀ wọ́n máa fẹ́ àkíyèsí wa pa ju okùn ẹbí ká ní ká mọ̀ pé kí ni ẹ̀yin lẹ jókun ẹbí torí pé tẹ́ ẹ bá sokùn ẹbí pọ̀ ẹ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹ̀yin ò ní máa bá ó léètì àṣẹ ọlọ́run ọba ẹ̀ expect kejì náà tún jẹ́ ìyìn ń bẹ so okùn ẹbí ò já ní ti tòótọ́ ìtò ṣẹlẹ̀ òun ni pé kálukú mú ìlànà tó fẹ́ mú èmi fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ní ẹ̀sọ́ ni kìtì máa lẹ̀ so ọlọ́run ọba sọ fún ànábì صلى الله عليه وسلم وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين àwọn mùmìnì tó bá tẹ̀lé ẹ tún rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún wa mọ́jẹni tó ṣe wípé yóò máa le koko máàwọn èèyàn mọ́jẹni tó ṣe wípé yóò máa wùwà tó le pẹ̀lú àwọn èèyàn nìjẹni tí ó rọ ọkàn rẹ̀ tó ṣe wípé yóò lè ṣàmójúkúrò fún àwọn èèyàn tọ́lọ́wọ́n bá ti pa anábọ̀ wa muhammad sallallahu alaihi wa sallam ó ní bil mu'minina ra'ufur rahim anábọ̀ wa muhammad sallallahu alaihi wa sallam olùkẹ́ aláàánú ló jẹ́ fún àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá sọ nínú àyà mi ó ní fabima rahmatin min allah linta lahum walaw kunta faddan ghalid al-qalb lanfaddu min hawlik ẹni tó jẹ́ oníwáàsí ó bọ̀rọ̀ jẹ́ni tó ṣe wípé yóò rọ̀ fún àwọn èèyàn rọ̀ fún àwọn èèyàn láti yóò kọ́ àwọn èèyàn mára kò ṣe tó pé yóò máa lójú máa àwọn èèyàn kò ṣe tó ṣe pé yóò kó àwọn èèyàn mọ́ra àwọn ọmọ kéékèèké yóò kó wọn mọ́ra àwọn tó jẹ́ àgbàlagbà náà yóò rọ̀ fún wa ṣùgbọ́n yóò ní kó compromise tó jẹ́ òdodo bákan náà kò gbọ́dọ̀ lè mọ́ wọn ọlọ́wọ́n bá ń lára àánú àwọn ọlọ́wọ́n ọba lé ẹ lórí owó náà ní pé kìíní ní ìtàláhùn ó rọ̀ fún wa wọ́lọ́kùn tó fọ́ọ̀bọ̀n gẹ̀rí tó wá ṣe pé ẹni tó ju ẹ̀ ń lé ní ẹ́ ẹni tó ṣe pé kò láàánú àwọn èèyàn ni ẹlọ́n tọ́jú mi hawlik àwọn èèyàn ó ti túká lẹ́yìn rẹ̀ àwọn èèyàn ó túká lẹ́yìn rẹ̀ sọ ẹni tó ń ṣe wá sí bọ̀rọ̀dẹ́ ẹni tó ṣe pé yóò kó àwọn èèyàn mara kò ṣe ni tí ó le koko àìwá le koko ò túmọ̀ sí pé kò compromise tó jẹ́ ẹ̀sìn ní tó jẹ́ òdodo yóò ṣe kí ni yóò dì í mú bákan náà yóò jẹ́ni tó ṣe yí pé yóò máa ṣàmójúkúrò fún àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ yóò máa gbàdúrà pé kí ọlọ́mọba kó fi àwọn èèyàn mẹ́ta eléyìí ni ìṣe sí àwọn ànábì ọlọ́mọba eléyìí ni ìṣe sí àwọn àfẹ́ẹ̀sì tó ṣe fáwọn náà ni wọ́n jogún ànábì ọlọ́mọba abẹ́lọ́mọba subhanahu wa ta'ala ó kẹ́ni kọ̀ọ̀kan wa kúnná àwọn tó ṣe wípé òun ó mú ọlọ́mọba lọ́kan ṣoṣo tí wọ́n ní wa orogún pẹ̀lú ẹ àwọn tí wọ́n máa tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà tí ó jẹ́ni tí ó rọ̀ fún àwọn èèyàn tó jẹ́ òdodo وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك